ìkẹ́ àti ìgẹ̀ náà kọ́lọ̀ọ̀bà ìkẹ́ọ́lá kó bá mú bá wọn sàábé ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àgbẹ̀ tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tó ìṣẹ́lá Muhammad sallallahu alaihi tí di wọ́n tó bá lójú ọ̀nà yìí kò sí yàtọ̀ lẹ́n tó bá rìn àbí tó rìn lọ́sàn àbí tó rìn lóru torí bí tó mọ́lẹ̀ lé kò sí lójú kan bẹ̀ ẹnìkan ò ní gbójú ọ̀nà yìí sílẹ̀ afẹ́ tó bá fẹ́ parun kọ́nà bá ó wá kù ìdá méjì nínú mẹ́ta ọba tó ṣe rọrùn fún wa tàbígbà ìdákanu mẹ́ta yìí ó ṣe rọrùn fún wa láti bẹ̀rẹ̀ tó kù ó sì máa ṣe léyìn ní àgbàmọ́ wa ọlá àti tó jẹ́ lágbàáyé tó bó ti yẹ́ pé àwọn olùgbọ́n sọ pé táwẹ̀ bá tán wọ́n ní ojú ti àjọ̀sán kódà ìdá kan tá a gbà yìí ojú ti àjọ̀sán náà ni tó àwọn tí wọ́n ti dàgbà tán tójú bọ́ tí ọlọ́run bá lékẹ́ ọlá ṣe àìwẹ̀ lọ́rọ̀ èèyàn fún wọn tí wọ́n sì ń jọ̀sán nù rọ̀mọ́dọ́n ń tọrọ náà ni bá ti ráwọn àgbàlagbà tí ó gbà wẹ̀yìn a sì ráwọn ọmọdé àwọn ọmọ ọdún mẹ́fà ọdún méjì kódà nínú àwọn ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún méjì tí ó ti já ọ̀tọ̀ náà tó ẹntọ́ ọlọ́run bá tí ó bá fi rọrùn fún kò ní rọrùn fún yàn náà ni kọ́lọ̀ fi rọrùn fún wa látúndé lágbára àwa tí a wá ń bàbọ̀ yìí kì wá ṣe àsìkò àti kó ọ̀lẹ̀ lílé torí pé níta máa ń rí ni pé tí rọmọdán tó bá bẹ̀rẹ̀ àwọn èèyàn aṣálágbá ń tètè lọ sí mọ́ṣáláṣí á kírun tàràwé èyí tà ń pè ní aṣámú mọ́ṣáláṣí a máa kún yàtọ̀ pàápàá jù lọ ọjọ́ àkọ́kọ́ ọjọ́ kejìlẹ̀ kẹta tó bá ti ń dígbé tó ń dọjọ́ kẹwàá ọjọ́ kọkànlá ń bọ́ sáárín mọ́ṣáláṣí mọ̀ reduce yóò mọ̀ reduce díẹ̀ tó tó bá jọ́rọ̀ ti ayé èèyàn lówó jù wá lọ onímọ́tò jù wá lọ onídúkìá jù wá lọ òdíṣẹ́ lásàsílá wọn ni pé ìdá fàlìyàndò ìlàmẹ́nu wa asfami tó bá jọ̀rọ̀ rí ayé àwọn gbogbo àwọn mọ́tò ànábì mọ́sánlá sẹ́lẹ̀m ó ní ẹwu ẹni tí ò tó yín òun lẹ́wù téèyàn bá wọ ẹni tí ò tó yóò dúpẹ́ fọ́lọ́hun yàtọ̀ ibi tí wọ́n ti wọ́n gbé tó à ń rí oúnjẹ mẹ́ta jẹ lójúmọ́ ó rẹ̀ ẹni tẹ́ gbé tó in oúnjẹ lójúmọ́ kò ju oúnjẹ kan lọ ìwọ tí wọ́n tí wọ́n gbé tó orí mọ́tò tó fi tó mọ́ ọgùn owó rẹ̀ tí ó ti ẹ̀lẹ́sẹ̀ rárá so òrìṣẹ́ lámù sọ̀sọ̀ rẹ̀ pé ẹni tó lẹ́sì sí wa ní ká o yóò mú wa dúpẹ́ fọ́lọ́wọ́n bá ní kíọ́lá kò sí ní jí a nílara fẹ́ni tọ́lọ́wọ́n bá ní kíọ́lá fújù wa lọ kọ́lọ́wọ́n bá ní ṣe rọrùn fún wa láti torí lágbàáyé ṣùgbọ́n tó bá dọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó ga jù wá lọ láàrò ẹni táàrò gbé ẹni yìí yẹni àlééná ànàkùtẹ́dìyàbìyì Ka ká gbé ẹni láti ṣe role model ẹni tán wọn sọ pé tó ẹ̀sìn mi bí mo ti fẹ́ kó rí òun ni ilé kò wọ́n sẹ́ni tán fẹ̀sì sùn kò sẹ́ni tó fi ń dáa jù lẹ́ni tá tẹ̀lé ju àwọn sàábì òjíṣẹ́ láwọn mọ̀sálásán ọlọ́run bá àdékè ọlá ó sọ fún wa pé làkọ̀dé káàní lákùn fi rọ̀túlẹ̀ láì oṣùwà tó ń àṣàyà tó àwòkọ́ṣe tó fi ń dáa jù ara ànábì ló wà sọ́lá àlùwàṣẹ́lẹ̀ tí wọ́n bá wù pé à ìbá ànábì lòun kọ̀dùgọ́bọ̀rọ̀ lọ́wọ́láwọ́ máa takọ́dàmà bí dáàbì ọlọ́run bá àdíkẹ́ dáàbì ẹ̀ṣẹ́ ìdí ọlọ́run bá àdíkẹ́ ọlọ́run ṣe báyìí ṣe báyìí fún àwọn àwọn àwọn èèyàn tánàbì sàṣálàmù tó kó rọra àwọn tí wọ́n sọ̀rọ̀ àǹdí ẹ̀ tó yẹ pé bá ti rí làwọn náà ní bá ti rí làwọn náà rí àwọn náà ń fẹ́yàwó wọ́n ń jẹun wọ́n ṣe gbogbo ẹ̀ bí wọ́n ti rí jọsìn wọn ṣe ló gbòǹgó àwọn lámàwò níwájú kódà kìí ṣe àwọn àfáà tó wà lóde nísìnyí pẹ̀tò àwọn owó láfi ṣe standard pé bó ti bá ti fẹ́kẹ́ sí wa kó rí lélẹ̀ tẹ́yìn ò bá wà lè dé standard tí ò bá lè dé ibi táwọn sàbẹ̀ òjíṣẹ́ lámú sàsàlám tí wọ́n dé yìí èyí ò tiẹ̀ súnmọ́ díẹ̀ àwọn wọ̀nyí gbogbo tí wọ́n ní ni wọ́n ná sójú ọ̀rọ̀ náà ọba àlékiọlá ààrẹ tó ná dúkìá ààrẹ tó yẹ pé ńgbà tó ná dúkìá tán ó tún ná ẹ̀mí ẹ̀gàn sójú ọ̀rọ̀ náà ọba àlékiọlá olóòfin jẹ́ pé tábà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ aṣáṣà látúfánábísí lásẹ̀lẹ̀ a tún wọn ń ná sàlátù yìí a tọrọ ọlọ́run bá àdékẹ́ ọlá kó bá mú báwọn sàbí òjíṣẹ́ ńlá mú sàlásílà kó bá mú báwọn ará ilé òjíṣẹ́ ńlá mú sàlásílà àwọn sàbí òjíṣẹ́ ńlá tá a dárúkọ yìí ẹni bàbàrà ni wọ́n láwùjọ èyí tá a tẹ̀ sọ yìí pé tó àwọn láàmú fi ẹ̀sìn wa sùn yìí ó tó fún ni tí wọn sàbí òjíṣẹ́ ńlá ẹni tá a sọ yìí kílẹ̀ rí ẹ̀ ká tó mú àdìsí kankan wá ọjọ́ ẹ bá má dìsí wá ní sọ́rọ́ pé tó àdìsí eléyìí ìpìlẹ̀ àwọn nǹkan yìí inú quran ló wà tádìsí nǹkan bá sọ pé nǹkan báyìí rí báyìí ntádìsí yìí sọ yìí tó bá fẹsẹ̀ ńlẹ̀ pánàbí ló sọ ìpìlẹ̀ ntádìsí yẹn sọ ó wà nù quran lómi jẹ́ pé àwọn tó bá fẹ́ da àdìsí nù pé tó kò sádìsí nù ẹ̀sìn wọ́n padà wọ́n padà affecti quran lọ́dọ̀ fúnra rẹ̀ pàápàá jùlọ lábala wọn sàbí nínú sọ́lọ́tù fathi Quran chapter 48 verse 29 a máa dárúkọ 48 29 ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó bá gbé àwùjọ àwọn tó gbà fà láwà ó lè máa nídìí gíẹ̀mà sọ pé 48 ó ti mọ́bí tó wọ́n wà sí ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ báyìí tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn wa kéèyàn mọ́ sọ chapter àti number tí ó fi rọrùn fún gbẹ́ntí máa ń gbọ́ ni ìgbẹ́ntà ń sọ èyí kìí ṣàsọjẹ́ àgbẹ̀ ń táwọn sọ yìí á lè lé àwọn kòránù àpé tó ẹgbẹ́ english mo lè ka ní ṣé ń táwọn àyẹ̀sọ ṣe bó ṣe rí lè tó ẹgbẹ́ yóò bá lè ka ní ṣé ń tó sọ bó ti rí lè nínú kòránù forty eight twenty nine yìí ọlọ́run bá àdìkẹ́ ni pé muhammadu rasulillah ẹ̀rí muhammadu òjíṣẹ́ ọlọ́run àdìkẹ́ ọlá ni wàlladínà amanu wàlladínà máàhù àṣedáwò alẹ́lùkùfà rúhàmá òbẹ̀yìnà so àwọn sàábé tí a máa dárúkọ sàábé lè sì kí gbé nǹkan sọ̀rọ̀ àsọjẹ́ ọlọ́run bá lékè ọlá dárúkọ wọn nínú quran ó ní wọlẹ̀dí ilẹ̀ máa àrùn rọ́hàmù àṣìdáwọn alẹ́kùfà wọn máa lé kókó máa láìgbàgbọ́ rọ́hàmáù bẹ́ẹ̀nẹ̀hùn wọ́n sì máa ṣàánú ara wọn tààrọ̀hùn ìwọ muhammad ó mọ ọlọ́run bá lékè ọlá ń wọ́n mọ̀ rí wọn tí ó mọ̀ kí wọn wọ́n mọ̀ ṣe rúkú wọ́n sì mọ̀ forí balẹ̀ fọ́ba dẹ́dà kí ni tí wọ́n ń fẹ́ fọ́tàn mìnàlá wọ̀rìdìwárì wọ́n ń fàánú ọlọ́ọ̀bà àdíkíọlá wọ́n sì ń fi ọlá látọ̀dọ̀ ọlọ́ọ̀bà àdíkíọlá nígbẹ̀yìn ara yìí ọlọ́ọ̀bà àdíkíọlá wọ́n mí sí wa oníwà ọlọ́ọ̀lọ́hùn lẹ́dínà àmàlù wà ábìlù sọ̀lì àti mìíràn mẹ́fìrọ̀tàn wà ájúràn àbìmà ọlọ́ọ̀bà àdíkíọlá àwọn tá a ròyìn sókè yìí tí wọ́n nígbàgbọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ lórí yìí a ṣèlérí ipá dáríjì wọn a sì ṣèlérí ẹ̀sán tó tóbi fún wọn lọ́rùn bílá kìyàmà gbogbo tọ́lọ̀ bá àdíkẹ́ lọ́bá ṣèlérí ẹ̀ ọ̀rọ̀ yẹn ni pé ó múṣẹ tọ́lọ̀ bá bí a ṣe báyìí yóò múṣẹ ló jẹ́ pé ìrìn lára àdúrà tí ò ní gbà ní pé ọlọ́run má jẹun kú rárá gbogbo aláwọ̀ ọlọ́run jẹ́ kí náà wà kò pọ́sibú ọlọ́run bá àdíkẹ́ àti dá ọlọ́run bá àdíkẹ́ àjọ náà àwọn nǹkan impossible gbogbo tọ́lọ́run bá àdíkẹ́ lọ́ba ti ṣèlérí ẹ̀ tó gbogbo ẹ̀ ní ó ṣe ṣùgbọ́n tọ́lọ́run bá àdíkẹ́ lọ́ba ṣèlérí ìyà pé wọ́n tó bá ṣe báyìí á fi àbá ìjẹ eléyìí kì í ṣọ̀nà ìfọ́lọ́run bá àdíkẹ́ ọlá láti mú ṣe ìlérí ọlọ́run bá àdíkẹ́ àwọn àyà tí wọ́n sọ̀rọ̀ pa àwọn sàbẹ̀ ìṣẹ́ lábọ́ sí sílá wọn pọ̀ eléyìí láti síwájú ẹgbẹ́ àyà ìṣẹ́ pé wọ̀lẹ̀ ní ìdàmà àwọn àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn ará àyà tó tẹ̀ wá làmọ́lẹ̀ pé àwọn tá là ń sọ gan ọlọ́ọ̀bà ìjà sọ ní sọ́tù tọ́ọ́bà Quran chapter 9 verse 100 olùwàsàbẹ̀kúnà àwọn wàlúùn minal muhajirina wal ansar ó láwọn tí wọ́n ti gba wájú àwọn ẹni ìṣáájú ẹni ìṣáájú ẹ̀ tí ò bá tó máa clear tó ọlọ́run bá àdíjá tó máa clear ó ní minal muhajirina wal wal ansar nínú àwọn tó ṣe ìjira àwọn tí wọ́n ṣe jẹ́ láwọn tani àwọn tí wọ́n fi tí wọ́n fi ìlú wọn tí wọ́n fi dúkìá wọn tí wọ́n fara wọn lẹ̀ ní maka wásìbò wásí madina wal ansar àwọn olùrànlọ́wọ́ tọ́lọ̀ àwọn tó ẹgbẹ́ ńgbà táwọn ará maka ń bọ̀ tí wọ́n mú nǹkan dání àwọn sọ pé àgbà yìí lálejò ilé wa ilé yìí ni dúkìá wa dúkìá yìí ni ọlọ́run bá àdíyà tẹ̀síwájú ó ní wọ́n lẹ́bí ìdàtàbà mìíràn bí bí wọ́n káwọn náà tó lè rí ẹ̀sán táwọn muhajiru àtàwọn ansor tí wọ́n ní májẹ̀mú ni pé wọ́n wọ̀lọ̀ tẹ̀lé wọn bí àìṣẹ́ bí ihsan wọ̀lẹ̀dínà tẹ̀bà ẹ̀hùn bí ihsan àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábẹ́ ànábìsọ̀lọ́sọ́lá pẹ̀lú dáadáa wọ́n tẹ̀lé àwọn sàábẹ́ òdíṣẹ́ lámọ́sọ́lá ní tẹ̀lé ṣiṣẹ́ tẹ̀lé báwọn sàbẹ́ ṣe ń bẹ́sẹ̀ làwọn náà ń gbèsè pẹ́tò àwọn tọ́nà ọlọ́run bá àdíjá ní pé rọ́dí ọlọ́run àánú ọlọ́run bá àdíjá ti yọnu sí wọn wà rọ̀dú àánú àwọn náà yọnu sọ́rọ̀ bá àdíkẹ́ ọlá ọlọ́run bá àdíjá tẹ̀síwájú ó ní wa àdàlẹ́hùn jannatin tẹ́jìrì tahtal anhar àwọn apèlésì fún ọ àjẹ́nà tó gbé akérèmọ̀dù ń sàn àwọn sábẹ́ ìṣe lámù mọ́sálà sálàm ọlọ́run bá àlékè láti yọ́nú sí wọn kí wọ́n tó kú òlé ayé ayọ̀ táwọn ń ka yìí níṣẹ́ pé àwọn ń ka ń gbọ́ ni ìgbà tó ń sọ̀kalẹ̀ àwọn wá ń bẹ̀ tó ń gbọ́ pọ́lọ́run bá àjọ sọ fáwọn pé àní pé mo ti yọ́nú sí yín àlùjọ́nà yẹn mo ti fún yín àgbà ikú yín àgbà ìwà àlùjọ́nà yín gẹ́mẹ̀ náà ọlọ́run bá àdíkẹ́ ńlá nígbà tó ròyìn àwọn láì tán ó wá ṣàlàyé fún wa báwo láti bá wọn sábẹ́ ìṣẹ́ ńlá mọ̀sàsílà báwo láti bá wọn rìn tó bẹ́ pé àwọn tá a ròyìn ní bọ́lá ọba àdìgá ti kẹ́ mùsùlùmí ni pé ó fún wa ní exam ó tún wá fún wa lọ́rùn jùgbé tó exam yìí abc tó fẹ́ tíìkì yìí igbó ti tíìkì ẹ̀ ní o ṣáà ti mọ gbogbo àwọn ilé ti ṣe ṣáà tẹ̀lé wọn bẹ́ẹ̀ tó bá ti rí wọn tẹ̀lé ó pass exam yìí gbogbo ẹ̀ lọ́nà ọba àdìgẹ́lá fún wa kọ́nà ọba àdìgẹ́lá kó má ṣe wà lọ́nà ọlọ́ọ̀ba àdìgẹ́lá tẹ̀síwájú àwọn táwa wá lẹ́yìn wọn kila ma ṣe fáwọn sàábì ìṣọ́lá mọ́sàsílá olùwẹ̀lẹ́dínà já omi ìbàdí gbé wọn táǹkà yáyà quran quran chapter fifty nine verse verse ten surat al-hashar olùwẹ̀lẹ́dínà já omi ìbàdí ìmìyẹ̀kùlùn àwọn tí wọ́n mọ̀ wá lẹ́yìn àwọn sàábì kí ni tó yẹ kí àwọn máa ṣe wọ́n mọ̀ sí pé rọ̀bánà ọlọ́run wa ìfìlánà wọ́n ìfìwánínà lẹ́dínà sàbàkúnà bil iman wọ́lẹ̀ tẹ́jì alfikùlùbínà zílànlẹ́dínà àmánù ìnàkàrọ̀kùn fún wáyé àwọn tá a wá lẹ́yìn ọ̀ràn yan wa ní pé ká ma sọ fọ́lọ́wọ́n bá àdìkẹ́ ọlọ́wọ́n bá àdìkẹ́ dárí ẹ̀ṣẹ̀ wa jù wá o wá dárí ẹ̀ṣẹ̀ jà wọn mọ̀ ya wa aladina sabaku nabi iman tí wọ́n gba wájú wa pẹ̀lú gbàgbọ́ wọ́n àtàjì àfi kùlúbìnà rílẹ̀ wọ́n wá fi èrò burúkú sínú ọkàn wa fáwọn èèyàn tó nígbàgbọ́ ìnẹ̀kàrọ̀ òfin rahim eléyìí lọ́nà ọba àdíkẹ́ lápá wá láṣẹ ká máa ṣe fáwọn sábẹ́ ìṣìlámù sísá àgbọ̀rọ̀ bẹ́nu àtẹ́gùn wọn àgbọ̀rọ̀ sọ̀rọ̀ wọn láìdá àgbọ̀rọ̀ pé báwo ni tí wọ́n ti jẹ́ tí ìbá ṣàwọn ní kòránù ní dọ́dọ̀ wa tí ìbá ṣàwọn sàbẹ̀ ní kòránù ní dọ́dọ̀ wa àwọn ni wọ́n há kòránù lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ làṣẹ́là tí wọ́n wá há wọn tó tẹ̀lé wọn táwọn yẹn náà há wọn tó tẹ̀lé wọn tó fi di pé àwọn arí kòránù yìí arí nílẹ̀ mẹ́sàn tí ìbá ṣàwọn ní àní mọ́bí tẹ́sìn lójúkọ kọ́nà kí wá ṣàwọn sàbẹ̀ òṣìṣẹ́ lá

ẹ gbọ́dọ̀ rìnrìn kúrìn ẹ gbọ́dọ̀ rìn ìhòhò báwọn obìnrin ti máa ń rìn ìhòhò ní lásìkò àìmọ̀kan jahiliya tulkula wa kimna salata wa atina zaka ẹ kírò ẹ sì yọ zaka wa àdínà allaha wa rasula ẹ sì gbọ́tọ̀ lọ́wọ́ ẹ gbọ́tọ̀ nabi innama yuridu allahu li yudhiba ankum rijza ahlal bayt wa yutahhirakum tatheera ọlọ́run bá nìkan ni pé afẹ́ fọ̀ yín mọ́ ni gbogbo tó ń jẹ́ ìpín ẹ̀ṣẹ̀ afẹ́mu kó lọ́dọ̀ yín ẹ̀yin ahlul bayt ẹ̀yin ará ilé òjíṣẹ́ lámà sàlám wà ìtọ̀ hírọ̀ kọ́mtẹ̀t hírà ọlọ́run bá àdékè lásìlẹ̀ fọ̀ yín mọ́ ní ti fífọ̀ mọ́. àwọn sàbẹ̀ òjíṣẹ́ lámà sàlám àtàwọn ará òjíṣẹ́ lámà sàlám kọ́nà bá àdékè lábà àṣekè àti ìgbè fún wọn. òjíṣẹ́ lámà sàlám wá sọ orílẹ̀ tẹ̀sọ́ bú asuhaabi ẹ̀ gbọ́dọ̀ báwọn gbọ́dọ̀ مثل أحد الذهب ما بلغ نصف ما بلغ مد أحدهم أو نصفه. ó ní ẹ má bẹnu àtẹ́lẹ àwọn sábẹ́ mi torí pé kankan nù yín ẹ̀yin tẹ́ mọ̀ wá lẹ́yìn tẹ́ ẹ bá ní òkè Uhud àwọn tá a bá ṣe àjèrè ó káàtì mọ̀kí táwọn sọ yìí so òkè Uhud yìí kó wá jẹ́ wúrà kó jẹ́ gold ẹ wá ẹgbẹ́ ti ní dúkìá tó gbogbo òkè Uhud yìí ẹ wá fi ṣètọ́rẹ́ àánú ó ládàá tẹ́ ẹ ní níbi ìtọ́rẹ́ àánú tẹ́ fòkè Uhud yìí ṣe kò lè tó ládá tí sàábè mi kan tí ó ní tó bá fi múdù tó wà fi ṣe ìtọrẹ àánú àbí dájí múdù yẹn pé èmi fòkè hùdù ṣe ìtọrẹ àánú sí pé tó bókejì tóbi tó yìí bó ṣe ó tún wá jẹ́ ó jẹ́ ó jẹ́ ó jẹ́ gold mo fáwọn aláìní ládá tí ń ní kò ní tó ládá tí sàábè òṣìṣẹ́ sàlám kan tí ó ní tó bá fi múdù rú ẹ̀ tó bá fi ṣe sọ́lá kan bó ìṣẹ́ lámùsọ̀sọ́lá bó ṣe bàbára wọn sàábè òun ní ilé ta ni sàábè òṣìṣẹ́ lámùsọ̀sọ́lá كل من رأى النبي صلى الله عليه وسلم مؤمنا به، ومات على ذلك، ولو law takhallala dhalika al-kufr gbogbo ẹni tó bá ti rí anabi sallallahu alaihi wasallam sójú báyìí tó pàdé anabi sallallahu alaihi wasallam ó lè bá rí nígbà ara rí láwọn sàbí sallallahu alaihi wasallam tí ò rí náà gbogbo ẹni tó bá ti pàdé anabi tó sì nígbàgbọ́ nú ẹ̀ tó wá kú lórí islam sàbí sallallahu alaihi wasallam kò bá jẹ́ pé ọjọ́ kan péré ló fi pàdé àlùsọ̀ islam tó nígbàgbọ́ nú ẹ̀ tó sì kú lórí ẹ̀ sàbí ìṣẹ́lá sàbí ó wà lára àwọn tí kò àrùn lóyìn ipa àgbọ̀dọ̀ wu ẹnu àtẹ́lù kódà ìgbẹ́nu àtẹ́lù wọn a máa tọ́ka sí pé ẹ̀sìn yìí ò tó déédéé ìkọ́nà àwọn sọ́bẹ̀ ìṣúná islam nígbà tó sọ yìí sí kò túbọ̀ pé wọ́n lè ṣàṣìṣe o àwọn náà máa ṣàṣìṣe tó pé èèyàn ni wọ́n àwọn ò ní ànábì kan tó jọ́ lọ́run tá a máa bọ àṣìlá ànábì kan tó jọmọ ọlọ́run ọlọ́run bá àdékẹ́lá òbí mọ́ wọn sì bí òun náà ṣùgbọ́n àwọn ẹni yìí àwọn ẹni àpọ́nlé ni wọ́n ìkan àwọn sàbí òṣìṣẹ́ lámọ̀ ń pè ní hatib ibn abibalta hatib ibn abibalta lọ́jọ́ náà lọ́hùn àwọn ará maka fẹ́ gbógun ti madina ó wá wò pé tó òun ní fámìlì ní maka ó wá kọ lẹ́tọ̀ sáwọn ará maka ìgbé tó àwọn mùsùlùmí ń bọ̀ wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí fún yín in uh, military terms treason náà ń pèlè so àwọn tó bá fẹ́ bí ìdájọ́ tó bá fẹ́ digun gba ìjọba ni anọ́sẹ̀ sọ́lá wọn náà gbàgbé ọ̀sán pé tó haltik ti ṣe báyìí báyìí báyìí lẹ́tà tó sì fi ránṣẹ́ yìí ó wà lọ́dọ̀ obìnrin arúgbó kan ó wá rán ali nàbí tọ́lé bàtẹ́ nìkan pé ẹ lọ bá obìnrin arúgbó yẹn lọ bá lọ́nà kẹgbà lẹ́tà yẹn a ní àwọn pàdé obìnrin arúgbó yẹn wọn gbà lẹ́tà wà lọ́wọ́ lẹ́tà yẹn dà ó ní kò sí lẹ́tà lọ́wọ́ òun wọn wá gbogbo ntókó dání wọn rí lẹ́tà yẹn ali wá ní pé ànábì ò ní parọ́ tó o bá mú lẹ́tà yẹn jáde a máa tẹ́ sí o obìnrin ẹ̀ ṣe wá mú lẹ́tà yẹn jáde ìgbà tó mú lẹ́tà yẹn jáde ó padà sí Madina wọ́n fún ànábìyàn lẹ́tà yìí pé ntí Hatib ibn Abi Balta àtúnṣe lélẹ̀ ọmọ ọdún kan tó mú pé dáa ni outdoor bọ̀ ọ̀nà kan that standard punishment fún treason nìyẹn you kill the person ẹ̀tọ́ bá ẹ̀tọ́ bá fẹ́ dìtẹ̀ ìbàjọ́ wọn kí ni ọmọ apá yìí ọmọ ọdún kan ẹjẹ́ abẹ́ orí ẹkùnrin yìí sẹ́ẹ̀ <laughs> ànábìyàn pé yá Hatib ìrẹ́ Hatib kí ló tó fi ṣe nǹkan tó ṣe yìí wọ́n ṣàlàyé ó ní gbogbo yín tẹ kó maka ẹni fámìlì maka tí wọ́n dáàbò bo nǹkan tẹ ní tí wọ́n ti dá gbogbo àwọn kì í ṣe pé mi ò kì í ṣe pé ṣẹ̀sìn mọ́ kì ṣe pé mo kó ní islam mo fẹ́ protect family mi àti dúkìá mi àná mi bá ń gbé kò sí problem àmójúkúrò mbẹ́ wọ́n bá lùkọ́ tó tún ní pé ẹ jẹ́ àbẹ̀ orí ọkùnrin yìí sẹ́yìn àná mi wá sọ ọ̀rọ̀ kan fún un ó ní pé ta ló sọ fún ẹ̀rẹ́ ọmọ àná kàtà ipò náà wọn bá àlékè ọlá kò ti wu àwọn tí wọ́n jẹ ogun bá dùn kó wá sọ fún àwọn tí wọ́n jogun bá lọ́lọ́wọ́n bá lè kí ọlá ó súnmọ́ kò tí wọ́n pé gbogbo ohun tó bá wù yẹn ṣe àti dáríjì lọ́jọ́ náà lọ́run tí ó sẹ́ nìkan àfàdọ́bí nìkan àwọn ará maka ní 1000 ló mọ ogun tí wọ́n kó wá àwọn ará madina ní gbogbo àwọn mùsùlùmí tó jáde tó wọ́n bá wọn jagun 313 àbí nǹkan ni wọ́n they were outnumbered three to one. anábì wa bọ́ta ní madina ó wá sọ fún ará madina yìí pé agreement wa ni pé tógun bá wá sínú madina o ẹ defend ni àti wá kó inú mọ̀dínà kọ́lá wa yóò kò wà báyìí lórí ẹni padà lọ́lé ìkọ́nù wọn wá jáde wá ní àwọn ò ní sọ fún ẹ báwọn bà ní israel ṣe sọ fún musa nígbà tí ọlọ́run pàdé jẹ́rẹ́ pa àwọn bà ní israel láṣẹ kí musa pé wo ọlọ́run ẹ gbọ́dọ̀ lágbára ìwọ àti ẹ lọ báwọn yẹn jà náà ẹ fà wá lẹ́mí báyìí ẹni àwọn ò ní sọ tí wọ́n sọ fún ẹ agreement èèyàn fẹ́ nífẹ̀ẹ́ ànábì tó rà pé báwọn eléyìí ti nífẹ̀ẹ́ kò sí mọ́ àwọn eléyìí ṣe tán àti kú fún ànábì kódà wọ́n kú fún ànábì sọ̀rọ̀ àlọ́ sí náà tó lé pé èèyàn gbọ́dọ̀ bẹ́nu àtẹ́ lù kankan náà wọ́n sábẹ́ ìṣẹ́lá mọ́sásá bẹ́ẹ̀ kò sí bí wọ́n ṣe lè tóbi tó kódà kó garí sánmọ̀ kódà kó jáfa tó kàǹkà gbogbo ògbà tó bá ti bẹnu àtẹ́lu sábẹ́ kan eléyìí náà ọlọ́run bá àdíkẹ́ sọ fún wa olùgbà máa ń ṣàkíkẹ́ rọ̀ sọ mẹ́mbà àbí máa tàbá yẹnà láwùl húdà gbogbo ẹni tó bá takò tànà bí lẹ́yìn ìgbà tọrọ clear sí tán wáyà tẹ́bí rẹ́rọ̀ sẹ́bí ní mọ̀mìnì tó wá rọ́nà àwọn sàbí wọn làwọn sàbí ṣe báyìí wọn ní rárá àwọn òtẹ̀lé wọn òun fẹ́ tẹ̀ lọ́nà tòun ni ọlọ́run bá ibi tó dojúkọ ẹ náà àwọn náà ràn lọ́wọ́ yóò dojúkọ bẹ̀ ni yóò sì bọ̀ iná ibùgbé burú níná jẹ́ kọ́lọ́ọ̀bà ìjọba kó kó má jábá wọn wọ́ ọlá sí ló lágbàrẹ̀ bismillah alhamdulillah thumma salatu wassalam ala man lan nabiyya ba'da um we have spent the third of ramadan for those who ought to fast and are not fasting we tell them Ramadan is um, fastly going away. You can still make amends. For those of us fasting is an encouragement that this is even when we need to be more up and doing with our acts of worship. It is usual that at the commencement of Ramadan, the mosques will be filled. But towards the middle, you see the crowds dwindling and reducing. So when it comes to issues of the deen, we need role models to look at. How did the companions of the Prophet ﷺ, how did they fast the month of Ramadan? And there is no best role model than those who were with the Prophet ﷺ. If one argued that, look, the Prophet did all what he did because he was a prophet, because Allah strengthened him with Jibril and so on and so forth. But these individuals who were with the Prophet of Allah, they were men like me and you, creatures of flesh and blood like me and you. And hence, Allah subhanahu wa ta'ala gave them a high pedestal, a, a lofty position. So much so, so that this position is not even in the hadith. Whenever you find an authentic hadith talking about something, the basis of that thing, you find it in the Quran. So you find the praise of the companions right there in the Quran. Allah says in Surah, Al-Fatih that Muhammad is definitely the messenger of Allah and those that are with him are strict with the unbelievers and they are merciful amongst themselves. Allah addresses the message of Allah. Tarahum, you see them rukka'an sujjada yabtaghuna fadlan min Allah wa ridwana. You see them in prostration, you see them in genuflecting, in ruku' and in sujud. They want nothing from Allah save His mercy and His honor. Allah at the end of that verse says that verily Allah SWT has promised them, those that believe and did good deeds, Allah has promised them forgiveness and a great reward. So also you find in Surah Al-Tawbah, Quran chapter 9 verse 100. Allah, the verse I read earlier, Allah says, وَالَّذِينَ مَعَهُ Those who are with him. In Surah Al-Tawbah, Allah defines who are those with the Prophet ﷺ that we are talking about categorically, clearly, so that it will not be ambiguous to anybody. Allah says, وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ And those who have gone forth in piety, in good deeds, who are they? Allah says, muhajirin wal ansar." Of those who did hijrah, who were in Makkah and then came down to Medina, leaving their properties, family, everything they had, they left in Medina, uh, in Makkah, Because of what? Because of Islam. Wal ansar And those who took them up who gave them clothing, shelter in Medina. Allah specifically mentions the companions of the Prophet here. And he says, well, you can also have the same reward with one condition. You follow them in the best of ways. Allah says, Allah is pleased with them. They are also pleased with Allah subhanahu wa ta'ala. Allah has prepared gardens with which, underneath which rivers flow for them. the companions of the Prophet ﷺ have been forgiven by Allah subhanahu wa ta'ala even before they left this world. Hence, they have this very high position, this lofty position. And it's not restricted to the companions alone. The family of the Prophet, his wives, his children also have this position. Allah says in Surah Al-Ahzab, يريد الله ليذهب عنكم رجز أهل البيت ويطهركم تطهيرا Allah wants to purify you O family of the Prophet. So that is why when at the opening of our speech, you see us even praying for this individual. This is what Allah wants of us. He stated this categorically in the Quran. Allah says, وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِم يَقُولُونَ And those who come after these companions, after the household of the Prophet ﷺ, what is composing on them is for them to say, رَبَّنَا اغْفِرْ لَنَا Oh Allah, forgive us. وَالَّذِينَ سَبَقُونَ بِالْإِيمَانِ And forgive those who preceded us in faith. وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا Do not put any evil thought in our heart for those who are faith. إِنَّكَ رَؤُوفٌ رَحِيمٌ That's Quran 59 verse 30. So to to to respect the Prophet of the Prophet sallam, is something that you find right there in the Quran. Hadith will be secondary. Hence the Messenger of Allah said, "La tasubbu ashabi." Do not abuse my companions. Because if any one of you who comes after them spends the amount of Mount Uhud in gold as charity, you will not have up to the reward of one of them that spends a mood or half a mood in charity. So we have been told to pray for the companions of the Prophet. Sallallahu Alaihi Wasallam. We have been told to respect them. Whoever disrespect the message of the, the, the companions of the message of Allah, Sallallahu Alaihi Wasallam, the least of them, even the least of them whoever disrespects him loses respect in this world and hereafter. May Allah SWT protect us from that. Uh, I give an example that these people are not infallible. They make errors, they are human. But the fact that they've sacrificed so much and made them acquire this station with Allah SWT. So much so that Messenger of Allah told one of his companions who was very angry against another companion. Allah told him, Look, just leave him alone you don't know if allah told them do whatever you wish those people who fought battle you don't know if allah their position with allah is do whatever you wish we have forgiven you your sins because of the sacrifice they did at that time may allah subhanahu wa ta'ala put the love of the companions in our heart in our wali ذلك القدر عليه ربنا آتنا في ذي حسنة وفي الآخرة حسنة وقنا من النار agba ramadan agbadebita agbade kọlọmba adekeola kọ ẹ ka rí òpin ẹ ọlá tóbi lágbára kọ́lọ̀mbà àdíkẹ́lá kó má ṣe lè ní àgbàmọ́ wa kó sì má dùn wọn ládá gbogbo ládá tó wà ní ṣọ̀rọ̀mọ̀dán yìí gbogbo tó ra ń ta tì síwájú gbogbo òórùn wa gbogbo aṣámú wa tàràwé wa ìdúró wa níwájú ọlọ́mọba àdíkẹ́lá gbàdúrà kọ́lọ̀mbà àdíkẹ́lá kó má dàrú wa láyà ọlá tó bẹ lágbára àwọn tí wọ́n tún jọ̀sán tí wọ́n tún ẹ̀kan gbáwẹ̀ kọ́lọ̀mbà àdíkẹ́lá kó bá kó sí wọn nú kó tọ́ wọn ní kó bá Ah, yóò hold ní ọ̀la saturday the implication of the tawhid for everyday life ah, a fẹ́ kí àwọn èèyàn ti jókòó by eleven bẹ́ẹ̀ bí ten thirty láti débí báyìí so by eleven program yóò bẹ̀rẹ̀ inshallah ah, kọ́lọ̀mbà àdìkíọ́lá kó bá mú ọjọ́ ìró ọlátúwẹ̀ lágbàrẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó àwa tí a bá ṣáṣe bíbá tí a bá dé yìí kọ́lọ̀mbà àdìkíọ́lá kó má kún wá ní apá so dẹ́kìn tí à ń ṣe lókè so estimate tí wọ́n fún wa ni pé estimate yìí kò ká àwọn nǹkan tí a fẹ́ rà so gbogbo owó tí a ní ni láti exhaust so à ń tọrọ ìrànlọ́wọ́ ní àti ọwọ́ wa fún àwọn nǹkan tí a fẹ́ ṣe so a ti fowó ra irin tán so ó sì tún kú owó àwọn òṣìṣẹ́ fún wa pé ìmáàmù yóò mọ ọwọ́ lọ ọlọ́run bá dìgá ṣẹ́rọ̀ fún ọlá tó bí lágbàrí alámọ́lá tó dálọ́ nàdá mẹ́rin lágafat wọlá hambali la farajt wọlá dínì la farit wọlá hajjata min hawaii wọlá akhira illa kọrita ya rahman rahimin rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina